yóò dà kẹ́ ẹ má pàtàkì ń tẹ́ lọ́lẹ̀ ṣe alhajju ẹ̀rí ají ṣíṣe kọ́sùtù makata lè adá ìmọ̀nàṣìkà maksusa òun náà ni kádìdé ńlẹ̀ kagbà maka lọ maka nìkan wọn ti ń ṣe wọn ṣe ń lu mi láti lọ lè ṣe àwọn iṣẹ́ ìjọsìn tí Ọlọ́run bá pa wá láṣẹ tá nàbì sallallahu alayhi wa sallam ṣàlàyé fún wa lọ iṣẹ́ la máa ṣe hajj kì í ṣeré hukumuhu wajibun wa fardun alal mustati' kálọ sí hajj yìí dandan ni ọ̀ràn àyàn ni lérí gbogbo ẹni bá ní agbára láti lọ ọlọ́run ló pàṣẹ bẹ́ẹ̀ ní kawli ta'ala ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ń sọ fún wa pé gbogbo ẹni bá ti lágbára dandan ni kó lọ Mákà ọlọ́run bá ní walillahi 'alan nasi hijjul bayti man istata'a ilayhi sabila ọlọ́run ọlọ́run dandan ni lérí àwọn ọmọ èèyàn tó jẹ́ mùsùlùmí wọ́n wá bẹ̀lẹ̀ ọlọ́run ọba wò ọlọ́run ọba ní ẹni bá lágbára ní bá wí o ẹni tí ọba lágbára ò lówó lálàáfíà kò sí fọkànbalẹ̀ lójú ọ̀nà tó fẹ́ gbà lọ ọlọ́run ọba ní jòkó jẹjẹ rẹ̀ àmọ́ tó ọba ti lówó tó lálàáfíà tó nà dá ọlọ́run ní alẹ́ nàásì àlá ọlọ́run ní dandan ní lérí rẹ̀ kọ́ wá ọlọ́run ọba ní wọ́n kọ́dà gbogbo àwọn tó wá hajj gan wọ́n kàn wá wọ́n wá sóríire tara wọn ni èmi ọlọ́run ní bùkátà sí gbogbo ayé. suratu ali imran quran three aya ninety seven lọ́lọ́run bá ti ń sọ fún wa yìí pé dandan ni hajj fíkẹ́ ò dẹ̀lí dandan ni hajj lọ́wọ́ àánú lẹ́yìn náà ọlọ́run ẹni ọba lágbára ọlọ́run lẹ́ni tí ọba wa wá òun ọlọ́run ọba náà ò ní bùkátà sí ọlọ́run kan lábùkún alhajju ẹ̀rí hajj lílọ oríkìnnú mi náà rí káàdì hadha din òpó kan gbòógì nínú àwọn òpó islam tẹ́yìn bá ti ń pèrè mùsùlùmí nínú àwọn kan tí yóò máa ṣe tí yóò máa fi jẹ́ muslim lẹ́yìn ìgbàgbọ́ lẹ́yìn irun lẹ́yìn àwẹ̀ lẹ́yìn zaka òun náà ni kó gbéra kó náwó kó rọ́jú mọ́wó kó wá lọ sí maka wala yaktamilu illa bihi ẹ̀sìn náà ò lè pé òṣèré ẹ̀sìn tó lè máa anabi ní islam tẹ̀ ń ṣe àmọ́ lérí nǹkan márùn nǹkan márùn lẹ́yìn máa ṣe tẹ́ muslim wa dhakara minha wa hajjil bayt anabi wa da kan nínú márùn yẹ ó ní wa hajjil bayt ó ní nínú ẹ̀ náà ni pé kẹgbìrà kẹwàá bẹ̀lẹ̀ ọlọ́wọ́n ọba wò ní maka kẹwàá ṣiṣẹ́ ìjọsìn وهذه العبادة واجب على المسلم مرة في العمر ẹ̀rí hajj lílọ yìí ọ̀kan náà mi lọ jẹ́ ọ̀ràn yẹn fún mùsùlùmí nínú gbèsè ayé rẹ̀ tó bá ti lágbára gbogbo etí máa ń lọ lẹ́yìn ẹyọ kan yẹn náfìlà bí ọba sì lọ míì máa lẹ́yìn ẹyọ kan yẹn kò lẹ́sẹ̀ wọn jọ lọ. odisala muhammad sallallahu alaihi wa sallam anabi ni ayu wa nas anabi ni mo pe ẹyin ọmọ èèyàn qad furida alaykum al hajj fahujju wọn ti ṣe hajj ní dandan fún yín o ẹ wá gbìyànjú kẹ́ lọ sí hajj faqama rajulun akulla ami ya rasulallah ọ̀kan nínú àwọn sahaba ó nílẹ̀ anabi ṣe dandan ni ká máa lọ lọ́dọọdún ó wí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ anabi dákẹ́ anabi nílẹ̀ okultu naam anabi ní ti ń bá ní dandan ni làwọn jẹ́bàtì ọlọ́run ọba sì sọ di dandan fún yín wọlá masitata àtù àmọ́ kì í ṣe dandan fún yín lẹ́yìn ẹ̀yọ kan tẹ́ bá ti ṣe ẹ̀rọ mayami nínú ẹ̀sìn islam fiqhu dalil níta ń gbóyún bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti lọ hajj ẹ̀yọ kan nínú ìgbésí ayé rẹ̀ òwòlé tó kù ti ń bá lọ náà fílẹ̀ àdáwọ̀ máa jẹ ọ̀kan náà nìkan.